ọba tí ó dá gbogbo àgbáńlá ayé títí rí ìmọ̀ tó ń ṣe jíjẹ nínú ọba tó fún gbogbo ohun tí ń tẹ̀lé lẹ́mìí lò tí ó sì gba gbogbo ẹ̀mí nígbà tó bá yá. ìkẹ́ ọlọ́run bá àti àlékún ìkẹ́ rẹ̀ kó máa bá nàbì sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ abẹ́yì jùlọ aṣíwájú parun òbí sí ọlọ́run bá. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ lẹ́yìn wá náà ohun tí a mọ̀ gbé ẹ̀wò lónìí yìí ó ní bùkátà sí inú ilé kọ̀ọ̀kan tẹ́nì kọ̀ọ̀kan wa ti jáde ó sì ní bùkátà mùsùlùmí kọ̀ọ̀kan ló sì ní bùkátà sí lọ́kùnrin àti lóbìnrin. bóyá nínú tí àbáwá táàtù padà máa gbọ́ òun náà ni ìwọ ọkọ àtaya lórí ara wọn àbí ká sọ wípé ẹ̀tọ́ ọkọ àti aya lọ́dọ̀ ẹnìkíní sí ẹnìkejì a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pẹ̀lú mímọ́ sọ àlàyé nípa ìwọ tìyàwó tí ń bẹ lọ́rùn ọkọ yẹn ni pé kí lójúṣe ọkọ sáya. ibẹ̀ láti bẹ̀rẹ̀ nítorí pé ọkọ ni ohun tí lábá ń pè ní al-umda ibẹ̀ gan ni òpó òun ni ó sì pèpè fún obìnrin ìdí mẹ́ta ti bẹ̀rẹ̀ lórí ìwọ ìyàwó rẹ̀ lọ́dọ̀ rẹ̀ àkọ́kọ́ ń bẹ ó kákíyèsí májẹ̀mú tá a bá fi fẹ́ ìyàwó torí nàbí sallallahu alaihi wa ó sọ wípé májẹ̀mú tí ó kápá jùlọ tẹ́ ẹ lè máa fúnra yín tẹ́ ẹ sì lè máa pé ìwọ̀ tẹ́ ẹ lè máa pé ìwọ̀ rẹ̀ òun ni májẹ̀mú tẹ́ ẹ tẹ́ ẹ sọ síta tóbìnrin ti di ẹni ẹ̀tọ́ yín tẹ́ ẹ fi ń gun orí rẹ̀ májẹ̀mú tí obìnrin yẹn ti di ìyàwó ọ̀ràn rẹ̀ ní kẹ́ ẹ pé o àdéhùn Bukhari àti Muslim lélẹ́yìí. Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ó ní téèyàn bá fẹ́ ìyàwó pẹ̀lú májẹ̀mú wípé kò ní kúrò nílùú wọn bí tẹ́ ẹ ti fẹ́ ẹ gbọ́dọ̀ mú kó ń bẹ̀. àfa àwa Sheikhul Islam ọmọ tèmíyà ọlọ́run kó kẹ́ ó ní tọkọ bá ṣe májẹ̀mú pẹ̀lú ìyàwó fún ìyàwó tó bá dá májẹ̀mú fún un nípa nígbà tí wọ́n ń ṣe ápílù nìka kan ń ta kókó igi àbí wọ́n jọ fẹ́nu kò ní ọkọ àtìyàwó síwájú kí ìgbìmọ̀ tó wáyé wípé fífẹ́ tó fẹ́ fẹ́ràn yìí òun ò lè gbé bòmí ìtayọ̀ ọlọ́rin o òun ò lè gbé bòmí ìtayọ̀ ọlọ́rin tàbí òun ò lè gbé inú ẹ òun ò lè lọ bòmí ìtayọ̀ ẹ́sẹ̀tì bàbá òun wọ́n fún òní wọ́n fún òní ilé kan bẹ́ẹ̀ àbí fúláàtì kan bẹ́ẹ̀ ibẹ̀ náà làwọn òjò máa ń gbé o. àbí ìlú rẹ̀ gángan yẹ́dùn ó ti sọ ṣáájú àbí ó sọ wípé sẹ́ẹ̀lì sẹ́yìn lé mi sẹ́ẹ̀lì sẹ́yìn lé mi ìrìnkú sẹ́yìn nìkan lẹ́sẹ̀ẹ́ níyàwó tàbí ṣé ẹ ní sọ wípé nígbà tí ẹ jagun lásìkò ogun tẹ́ máa ń mú ẹrú amẹnuba tó jọ bẹ́ẹ̀ ní ìtẹ̀sí ìrújọ wẹ̀lẹ̀ lásìkò tí wọ́n máa kó ẹrú ẹrú obìnrin tí wọ́n fún àwọn tí wọ́n bá fẹ́ fún nínú àwọn mujahideen táwọn pè wọ́n ní omole wàlàjì àwọn eléyìí tí ó ṣe bùkátà apáṣẹ èso ìbí wọn mọ́ sẹ́yìn ní gba irú ẹ̀ náà àbí ó dáa tẹ́ ẹ bá tẹ̀ wá fẹ́yàwó mi lé mi gan-an mo lè kọ́ ọ́n bàbá fẹ́ mo lè sọ pé kó máa lọ tẹ́ ẹ gbà bẹ́ẹ̀. ó ní tó bá ti ṣàlàyé gbogbo eléyìí kábó fẹ́ tá a ti fara mọ́ tó jẹ́ pé torí ẹ̀ la fi fẹ́ ó di mímú sẹ́. àwọn onímọ̀ wọn apá kan ní mọ́tàbí mọ́mọ́ Ahmed náà lélẹ́yìí ọ̀yọ́mọ̀ lọ́ọ̀ ní àwọn ìmọ̀ọ́mù mẹ́rin bá ní. wọ́n tún sọ wípé tó bá tan obìnrin yẹn tó mú fóònù ní Ìlọrin tí mo fi ṣàpèjúwe lẹ́ẹ̀kan tó mú lọ Èkó pẹ̀lú wípé àǹtí nǹkan fẹ́ ṣe àwòfọ́mọ àwọn fẹ́ káwọn jọ lọ ló bá débẹ̀ ló bá fi lẹ́tà iṣẹ́ tí wọ́n fún lẹ́kọ̀ọ́ ló bá fi hàn pé ibi táwọn gbé ni o ìwọ náà wo appointment letter ilé sì ní táwọn gbé tó bá jẹ́ pé lórí bẹ́ẹ̀ ni kólera rẹ̀ bọ́ sínú ọkàn ìyàwó yẹn sí tírúkèrúdò ti wáyé fún òfin bọ́ra wọn yé mọ́ ó jàǹbá àmọ́ náà ó ṣe àbòsí kò sì lè tú láti irú obìnrin bẹ́ẹ̀ láti wọn gbé pẹ̀lú ẹ̀. tọ́wọ́ sọ pé ó dà náà kó máa bá tiẹ̀ lọ ibi tó wọ́n máa gbé nìyẹn kọ́yà máa rántí àdìsí wípé ọlọ́run máa di alábòsí lẹ́kẹ̀ẹ́ tí tó fi gbà mú bẹ́ẹ̀ lọ́sùn lè kíjìrà lẹ́ẹ̀kan náà ìyẹn ni pé yóò máa rò pé bóyá ọ̀nà ń bẹ níbi àbòsí tí bá ti ń ṣe ti mú un jẹ bẹ́ẹ̀ kò sọ́nà bẹ́ẹ̀. tó bá sọ wípé mo gbọ́dọ̀ parí ẹ̀kọ́ mi kí n tó di àbí nígbà má di ìyàwó mo gbọ́dọ̀ parí ẹ̀kọ́ mi òun náà ló ní mọ́jẹ̀mú yẹn sábà dúró àpárá náà èyí yóò ṣe pàtàkì jùlọ ní gbogbo ọ̀dọ́ ọkùnrin tó bá jẹ́ kóbìnrin fún ní májẹ̀mú tí ó fi fẹ́ wò kó tó lè dẹni tí ó jẹ lẹ́tọ̀ọ́ láti máa súnmọ́ àyàfi tó bá ṣe tọ́lọ̀ ń tẹ́ tó bá ṣe ní haram tó bá ṣe halal ní haram àbó bá ṣe haram ní halal wọ́n ní tó bá sọ pé rọ́mọ́fẹ́yàwó lè kókó sọ pé òun takò ìyàwó méjì àbọ̀nà òun takò ní ẹ náà tẹ̀lé òun tòun lórí tẹ́ bá ti jọ bàbá ẹ̀ tẹ̀ ẹ̀ ti ẹ má tẹ̀ ìyàwó lé. ìwọ́n bá wá sọ pé àti ọmọ pé súnà ọlọ́run ni súnà anábì mi sallallahu alaihi wasallam òun ò lè fún òun fún ọ ní garanti irú ẹ̀ o ṣùgbọ́n tó mọ̀ ní pé òun nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa lókun ọ̀tá lókun ọ̀tá táwọn bá ń bá fẹ́ yìí lọ kódà tó fẹ́ yàwó kejì ní mo fẹ́ kẹta ìfẹ́ yóò fi máa bẹ eléyìí kò kò kò kò gbára lé tẹ̀mọ̀ pé àjẹkọ́kùnrin ò bá náà jẹ̀mú mi. ó lè sọ pé èmi gan ò sọ pé mo fẹ́ fẹ́ kejì o ìsọ pé ìkànnì alẹ́ ìdè sí ìfẹ́ ṣùgbọ́n nígbà tí wàá ṣẹlẹ̀ pé wàá sọ wípé àtijọ́ ọba náà jẹ̀mú eléyìí tí ò bá ti sínú náà jẹ̀mú kò sí àjàǹkàkà lórí ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn mọ́jẹ̀mú míì tó bá rọ̀ mọ́ tó bá rọ̀ mọ́ tó bá nínú sí pẹ̀lú àlọ́kọ tàbí àlàyà nítorí wípé àníbùwà sọlọ́ sọlá ó tún sọ fún wa ní ọ̀rọ̀ rẹ̀ míì wípé gbogbo mùsùlùmí yóò mọ̀ wà lórí mọ́jẹ̀mú fẹ́ bá jọ gbà àyàfi tá a bá rí mọ́jẹ̀mú tó sọ halal di haram àbó sọ haram di halal nípìnlẹ̀ mọ́jẹ̀mú yẹn ló fi bàjẹ́ torí ọ̀rọ̀ ọlọ́run tó takò gbogbo tó bá fi àtọ̀ sí méjèèjì yẹn ó ti tó bá di ọ̀rọ̀ pé à ń lọlé ẹjọ́ nítorí ẹ̀ lọ́jọ́ni tá a ti jọ gbà yìí ẹni tí bá ń bẹ lórí ẹ̀ ó láre ẹjọ́ sì gbìjà ẹ̀ òfin ọlọ́run gbìjẹ́. ẹlẹ́ẹ̀kejì tá a ń bùkátà lọ́dọ̀ ọkùnrin tí ó máa ṣe fún ìyàwó rẹ̀ òun ni kó máa bá gbé pẹ̀lú àlàáfíà tóró ní máta òun lọ̀gá òun lápàṣẹ apàṣẹ wàá sì lọ́kọ àṣẹ ọkọ ó lè ju àṣẹ ààrẹ orílẹ̀-èdè lọ lọ́dọ̀ ìyàwó ẹ̀ mùsíbà tí ń bẹ láwùjọ wa láàrin àwọn ọ̀dọ́ ẹlẹ́sìn ní ìsìn ẹlẹ́sìn Islam ó ní kálà ń ṣe ẹgbẹ́ kálà ní àmírù kó wá jẹ́ pàmílì ní òmò pàṣẹ fún ìyàwó o ọmọ ẹgbẹ́ ọkọ wa lẹ́nu ọ̀rọ̀ mọ́ àìmọ̀ ilé yóò ti dàrú torí ẹ̀. ní lórí àdì ọkàn pé ìsìláàmù náà là ń ṣe kí èsì bẹ́ẹ̀ débi pé àmírù náà tún gba àwọn àmírù náà tún gba àásù ìgbé ọmọ lọ́wọ́ bàbá ọmọ. pípẹ́ níta bá fún iná ọ̀lọ́pẹ́ bàbá ọmọ bá ń dáná yọnu sí i wọn ní bí ò bá ti yọnu sí i kò yọnu sí i náà nù kò sáàtì kò sáàtì lẹ́nu tó dúró fún ọ. aláti kí ìsara púpọ̀ aláti máa rántí pé ṣètọ́ọ̀nù ó ti kágara ọwọ́ rẹ̀ ti bọ́ níbi pé a kò ṣẹ̀bọ̀ mọ́ àyẹ̀bí ọ̀sán náà sọ́dọ̀ ló sọ bẹ́ẹ̀ ó ń ṣùgbọ́n pa pé yóò gẹ̀sìn rú márùn-ún tí sẹ̀sìn lọ́wọ́ ó ṣe lẹ́sìn náà ní kéjì sẹ̀sìn eléyìí ò sì tọ́lù kò kágara tí ó fi dàrú wọn lójú wọn pe ẹ̀sìn náà ni ẹ̀sìn náà ni iṣẹ́ jihadu náà ni iṣẹ́ ládá náà ni bẹ́ẹ̀ kò sì ní léèrè lọ́dọ̀ ọlọ́run bá ó ìjọ pẹ̀lú àlàáfíà ó ṣe pàtàkì. ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ wípé Islam ó létò ẹ̀sìn tó létò ni ṣùgbọ́n àwọn mùsùlùmí àlétò ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ yìí. ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó yẹ kó máa mú mi lójú èèyàn ni. tó bá jẹ́ pé ìsìláàmù dúró ẹ̀yìn dúró lọ́tọ̀ ajẹ́pẹ́ ìsinmi sí mi. tí ìsìláàmù bá dúró lọ́tọ̀ pẹ̀lú ètò tiẹ̀ kàmọ́rà nọ́ọ̀kùn kàǹtìkùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wí. tó ajẹ́ pé tòun ti yín ò bá sí ìsìláàmù mu ajẹ́pẹ́ ìsìláàmù lẹ́bí sí ìsìláàmù. nítorí túmọ̀ sí nìyẹn ìbí orísun mọ́ mi nǹkan tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ fẹ́nìkan bóun lè tó ṣe ó sì jọ islam tó ń gbẹ̀fọ́ tó wá jẹ́ mùsùlùmí òdodo. lára àbágbé pẹ̀lú dáadáa òun lè ìnáwó lórí obìnrin ọlọ́run ti fi ó fi òtélè nípa wípé gbágbára ẹnìkọ̀ọ̀kan bá ti ṣe mọ́ kótó di bá bọ̀ síbi agbọ́n kejì káàtì máa báwọn obìnrin náà sọ̀rọ̀ ìdí wọn ó ṣe fọkàn wọn lẹ́kọ̀ọ́. láàárín yìí náà ara ń tí a kò wọ́n ṣàkíyèsí ni pé káwọn náà bẹ̀rù ọlọ́run kí wọ́n dá ìwọ̀n kìnnìkan ní kìnnìkan bí Yorùbá ti máa wí ìwọ̀n ikú ni wọ́n fẹ́. bá a ti ń wọ àrísìkì atẹ́gùn ni ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n pè ní atẹ́gùn inú ìlú tí ìlú bá ti bẹ́ẹ̀. otu jáde ṣe nù. ẹwọ ẹwọ àwọn èèyàn ẹwọ bá kéèyàn tó ń la ayé ẹ̀ bá a lè rẹ́ nìkan ló dáná fi ọ̀rọ̀ fi ṣàpèjúwe ò àìní lẹ́nìkan lóso ó lè rọrọ̀ ńgbà kan kò tún ní nọ́ńgbà kan ó tún rọrọ̀ kò tún ní ká tó sọ wípé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kí ṣẹlẹ̀ sí ẹni tí ó ó rí àdí aṣọ rẹ níwọ̀n bá rẹ ti mọ ìyẹn lè fi kọlu ọgbọ̀n náà. ṣùgbọ́n kí ọkọ ó gba ìnáwó ìyàwó ẹ̀ kakò àfàdúrúkọ láti burúkú ní káwọn nàgbédé lónìí. tó jẹ́ pé obìnrin ṣe obìnrin ṣe iṣẹ́ kára wọ́n á ṣiṣẹ́ gan-an tọkùnrin lọ débi wípé tá a bá ní ká ṣe assessment a rí i kò padà bí ìgbà tí ni torí pé àwọn èèyàn gbà yìí pé islam létò àwọn gbogbo onídìbò islam wọn ti padà pátápátá tá a sì láwọn kan tó jẹ́ pé ètò islam náà wọ́n gbé lọ́wọ́ ọkọ rọrọ ìyàwó rọrọ ẹbí rọrọ. wọn ò ṣe wàhálà tó ń tà ń ṣe yìí wọn ò dààmú tó ń tà ń dààmú yìí kò sálùbà ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kò sálùbáríkà ń bẹ torí fìtínà tí ń bẹ lọ́dọ̀ àwa tí wọ́n ń darí àtàwọn tí ń darí wa àbòsí ni ká náà sọ pé ìjọba ò dáa báwa dáa. àrẹ́bí sọ́lọ́wọ́ àtọ́lá ó ní tọkùnrin bá ná nǹkan kan lórí ìyàwó ẹ̀ tó jẹ́ pé ó ràn kàn pé òun gbàládá ń bẹ̀ ó ná nítorí tọ́lọ́run kò sọ pé wọ́n kó wàhálà báwọn ó ná nítorí tọ́lọ́run wọ́n kọ́ ọ́ lẹ̀ pé ó ti sàrà bẹ́ẹ̀ ọ̀ràn ẹ̀ sì ni kó ná nítorí náà ló tún gbalada kó sí fara bí ìgbà tí ó ná nǹkan kan síbi kankan tí èsì kọ́ran yẹn ló jẹ́ fún un. kìí ṣe wọ́tọ̀ náà náà pé ẹ sábà ẹ̀yin nù àlejò ọ̀sánlọ̀ sálàm ó tún ní ọ̀ràn àyàn ìnáwó àwọn obìnrin yìí jẹ́ lórí yín àtàkọ tí wọ́n máa wọ̀ bó bá ti ṣe fojú mu sí bó bá ti ṣe tọ́ sí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan báyìí tí ẹ bá ti mọ. ẹ̀rí pé ká gbé pẹ̀lú àlàáfíà òun náà lọ̀rọ̀ ọlọ́run ti mẹ́ni sọ́tún lè sá àyà 19 yìí pé ẹ máa bá wọn gbé pẹ̀lú dáadáa. láàárín yẹn obìnrin yóò máa ṣàkíyèsí kí lẹni tó ń fẹ́ bùkátà àwọn tí wọ́n máa fẹ́ra wọn gẹ́gẹ́ bí àlè lójú ọ̀nà wípé mo fẹ́ mọ bó ti rí mo fẹ́ mọ bó ti rí ni irọ́ ni wọ́n ń tara wọn ni èyí mọ béèyàn ti rí lásìkò yẹn ọkùnrin ò ní mọ bóbìnrin ṣe rí lásìkò yẹn bẹ́ẹ̀ náà lóbìnrin náà ò ní mọ bóbìnrin ṣe ìgbà tí wọ́n bá jọ kọ àti wọ́n so wọ́n pọ̀ gangan ìgbà náà ni yóò máa wá sọ́dí kí lọkùnrin ìfẹ́ kí lóbìnrin ìfẹ́ kí ni wà rẹ̀ gbogbo ẹnìkan kan wà ní ọ̀rẹ́ ẹ̀ka jẹ́ psychology pé òkè àfi nǹkan yìí máa dùn bẹ́ẹ̀ nítorí kó ti ṣe lẹ́ẹ̀kan rí àti kì í fẹ́ nǹkan kan báyìí ìgbà ẹgbẹ́ ńlá tó lè ríra wa tán nígbà náà a mọ̀ ọ́n máa bá sì túnra wa ṣe ibi tẹ́mi ń bínú sí tẹ́mi lè bínú sí púpọ̀ tí mo rí pé tí n bá bínú jù ń bẹ̀ àpò bínú tiẹ̀ náà ní òtò bọ́ sí èmi ò yà fi sùúrù díẹ̀ pàápàá jùlọ obìnrin tó jẹ́ pé apàṣẹ wa ọ̀dọ̀ apàṣẹ wa ló wà gẹ́gẹ́ bí àwọn ọmọọṣẹ́ tó kù lọ́dọ̀ ọ̀gá wọ́n fẹ́ kí wọ́n látẹ̀mọ́ra púpọ̀ wọ́n fẹ́ kóbìnrin gbọ̀ bíi kóbìnrin kóbìnrin gọ̀ láì sì gọ̀ nínú ṣẹ̀dá islam wọn ẹni pé wọn fẹ́ kóbìnrin ṣe bí àgọ̀ wọn fẹ́ kóbìnrin ṣe bí ẹrú torí ọ̀dọ̀ apàṣẹ wà ló wà láì sì ṣẹrú láì ṣàgọ̀ kódà ẹ̀dá náà gbọ́ lẹ́nu àwọn èèyàn tí a lè tọ́ka sí pẹ̀lú àpẹẹrẹ ẹ̀sìn láwọn tọ́lọ́ wọn bá lò ní dáadáa tó ṣe ní dáadáa nínú wọn nígbà tí kí òjò kan rẹ̀ jẹ́ nípa tó bá fẹ́ gbègbè sí ayé rẹ tó fẹ́ rí ọkọ gbé àwọn obìnrin náà máa fi dára wọn fi dára wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ló ń bá àti tiwọn ọ̀rọ̀ tọkùnrin mú sọ lọ́wọ́. nínú rẹ̀ ni ká máa ta wọn lọ́rẹ ká máa dé àkókò ìnira tó bá lè ṣẹlẹ̀ sí wọn ká sì máa faradà nira tá a bá rí lára wọn torí àmọ̀ rí lára wọn àwọn ò máa rí lára wa. a ti gbìyàn lẹ́rù ló jẹ́ pé iṣẹ́ tó ga nínú ìgbésí ayé òun kéèyàn láyà iṣẹ́ tó ga òun ni. ẹnì kọ̀ọ̀kan wá fún un tí sọ̀rọ̀ nípa ti láyà irú àyípadà dáadáa tó bá wa nígbà a láyà tàbí ibi tá a tẹ̀ burú jíjù nígbà tá a láyà tí ó sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹnìkan kan fi máa sọ wípé a ah, sẹ̀rí a ah, ìgbéyàwó nìkan yìí o àti báyìí ti rí àti ẹ gbọ́dọ̀ ní sùúrù pọ̀ àti ẹ ti gbọ́dọ̀ ṣe léyìí ẹnìkan kan fi máa mọ̀ àwọn iṣẹ́ tó wà ńbẹ̀ náà nìyẹn níjọ́ ìdáwà kọkùn sí kò lókun ní ilé pé bá ti wà títà ti kó láyé nìyẹn tọ́lọ̀ bá kárí àpapọ̀ sí láyé náà obìnrin ní ẹkọ mi yóò ti wà títà yóò fi kánú tọ́lọ̀ bá kárí àpéyàwó sí láyé náà ọ̀fọ̀ ó fẹ́yàwó mi. irú ẹ̀kọ́ tí wọ́n dáa nípa àkọ́kọ́ náà ló tún máa dáa nípa ti èyí tó bá tó kù. àlọ́bù ọ̀sánlọ́wọ́ àléwọ̀sánlá ó ní mọ́mìnì tó pé jù ní imán àti ọ̀nẹ́ni tó jẹ́ pé ẹni ẹ̀ta ló ní tó sọ wípé àdéhùn tó fẹsẹ̀ rinlẹ̀ tó lálàáfíà rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun ni ká máa fún obìnrin lóúnjẹ táà náà bá ti jẹun ká máa dáṣọ fún táà náà bá ti dáṣọ bó ti wà ní àdéhùn nìyẹn táà bá rí jẹun kọ́ torí pé àdéhùn ló sọ wípé ìdáàtọ̀ ìn tí wọ́n bá ti jẹ fóun náà jẹ àgọ́ méjì àti jẹ tí ò bá wá fún tí yẹn wà jẹun kọ́ jẹun náà ọkọ tí òun tí ó fún ìyàwó ẹ̀ jẹ bóyá oúnjẹ àárọ̀ àdìtọ̀ sàn àbí òbí di ọjọ́ kan òun ní ìwọ̀n sí òkúta kì í mọ̀ sí òkúta òun náà ti faradà mọ́ ni. torí náà kí ìbínú tóbìnrin kó mọ̀ rú lọ́kàn kó mọ̀ àfìsì sọ tọ́kọ ẹ̀. torí ẹni tí ò wá tí ò rí nǹkan tó jẹ yìí òun náà máa jẹun kì í ṣẹ̀dá sí jẹun. ọkùnrin tó sì bẹ̀rù ọlọ́run tó wá pé kí ọ̀sán lórí ń ta pẹ̀sẹ̀ pé yóò bá jáde lọ́ńdẹ̀ àfáà kan kọ́nà àdúrà tí mo ń ṣe fún ìfọlọ́n tó gbà tó bá dùn àyìn àdúrà àyìn yẹn ni nígbà tí ò bá ní nǹkan sí ilẹ̀ ṣe ìbàdàn làbá tó ń wà tọ́ba kù wọn síbi nǹkan kan bóyá nìkan bímọ àbí wọn lọ bí ìyàwó kan kì í jẹun tó bá jẹ́ pé ńjọ́ náà kò rí nǹkan bílẹ̀ lé àyàfi tó bá jẹ́ pé wọ́n lè bá rí ìfẹ́ kan fi sídì kan tí ó gbé lọ lé fún lọ́lọ́dẹ gbogbo ògbà ìbẹ̀rù ọlọ́run obìnrin ní oṣù pé ń tó òsì sí ìjẹun báyìí ajẹ́kọ̀ọ́kọ́ ní tàbí tó bá ti jẹun ohun tó náà bọ̀ ìbẹ̀rù tí ò bá tó wá lè kàn mú wá yóò gba tó ìtọ́lọ́run wá ni o àwọn ọmọ ìyá ìyá wọ́n lè béèrè tí wọ́n jẹ kò tó burú bí àpá kò sí tó burú bẹ́ẹ̀ kò yẹ kí ebi ó pa wọ́n súnlẹ̀ kò yẹ kó ebi ó pa wọ́n sùn kò yẹ kí wọ́n fi jíde bíi pé ìtẹ́bí bá lè fojú àwọn rí kó fojú àwọn rí pàápàá jùlọ nígbà ni wọn a máa lọ́mọ wẹrẹ lé ẹ̀ńtẹ́ bá fi wẹ́ẹ̀ lọ tó fẹ́ mọ́mí ní òdodo tó náà bẹ̀rù ọlọ́run kóra ti gbà tó náà bá àwẹ̀ rí kóra ti gbà bá àwẹ̀ gbò náà rí kóra ṣètò tí máa ń bẹ lọ́dọ̀ ẹ̀ gbogbo orí táwọn olóyè ń ṣẹlẹ̀ lójú ayé àlórí gangan àwọn sábà láàrin ara wọn arábìsọ̀ ńlọ sọ́nà tó já tó ọjọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba alákọ̀ọ́kọ́ ntí ebi fi ojú rẹ̀ rí bó bá fi pèlè àtúnyí ni á sì di dàkúdà ọlọ́run ń sàánú wa. ẹ̀nà ti sọ wípé ànábìrin wí ṣẹ̀yìn rẹ̀ wọ́n pè ní ṣẹ̀yìn bóyá a lè pè ní ọkà jéró a lè fi jọ jéró lọ́dọ̀ wa ní tàbókà bàbà kí ló ń jẹ ó sì fi nǹkan kan lẹ̀ pé tí n bá ti wá sanwó kì í gbà padà aṣọ títí máa gbà fún un wọn gba aṣọ yìí lójú ayé ànábì wọn ìgbà lójú ayé ànábì ó kúkú wà lóògùn àdéhùn lójú jáde. àdéhùn tó fẹsẹ̀ nílẹ̀ òun náà ló sọ wípé èyí tí òun lẹ́ẹ̀mẹ́ta léra ó jẹ́ ẹ̀mẹ́ta ò tẹ̀léra wọn fáwọn ẹbí rí fọjọ́ mẹ́ta ẹni pé ó jẹun lẹ́ẹ̀mẹ́ta léraléra àárọ̀ sàn alẹ́ àárọ̀ sàn alẹ́ àárọ̀ sàn alẹ́ títún ìfàyẹ́lẹ̀ wọ́n sì tún pa lówe pé ẹ̀ tó ń la akẹ́ ìgbọ́yé pé èéfín kì í sábà rú ilé ànábì ẹ̀rọ tó wọ̀n dáná nù. àìsàn àròbí ọlọ́ọ̀ta là ń ha níbi àdíyìkùn ìf ti lẹnu sọ́ọ̀tù nùr wọ́n ní nígbà tí wọ́n gbàgbé òun tí wọ́n táwọn tó ń tẹ̀lé ànábì lókun kan tí inú haúdà ìkíní tí wọ́n máa ń so mẹ́sìn lẹ́yìn tí wọ́n gbé àwọn obìnrin táwọn ìdí àwọn sábà lò yẹn àwọn ó nígbà tí wọ́n já òun lẹ̀ ẹni tí ó gun ẹṣin kò fura mọ̀ yí pé èèyàn sí nínú áódàdì lẹ́yìn mọ́ ó nítorí mélòó lòun náà ó lóun ò jù lẹ́sán-lẹ́sán báyìí lọ torí gbọ́n àbárí bàbá máa ẹni tó bá ka ìtàn ẹni tó bá tó ní kẹ̀tì tó bá ti wá ń jẹun máa lóúnjẹ tó ti ń dá sọ máa ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé yorùbá ní kò sí arẹ́mọ́jà àdìsí yorùbá ni ó sì yege kò sí bí ẹtí lè ní ìdára nító bẹ́ẹ̀ lọ́nu sọ yẹn mo lọ́ọ̀fẹ́ mo lọ́ọ̀fẹ́ ẹ ẹ ẹ sì ra yín gbọ́dọ̀ kan ibi tí a ti sẹ́ka bẹ̀rẹ̀ ibẹ̀ ni ànúfó àlàáfíà ká ṣe wáàtí tó dáa wáàtí tó dáa ọlọ́run ní fáìlì òhún náà nígbà pé ní wáàlù ọ̀rọ̀ tó dáa ni. torípótó ọba bẹ̀rẹ̀ pẹ̀lú pé olùdíje dàrú ni eléyìí ìṣòwò àtúntò dà kìí ṣe correction. pè ní sọpé àjíà sọpé nàìjíríà lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ tí àìṣedéédé ń fẹ́mọ́ bẹ̀rẹ̀ gbọ́dọ̀ tí wọ́n pè wá ó yà lọ́ọ̀lẹ̀ jìnnà àmọ́ nù tí ọmọ nǹkan ọlá fẹ́ àbí tí ó mọ̀ ọkọ̀ fún wa níbi tí ò gbogbo àwọn àwọn ọmọdé wẹ̀ mẹ́rin náà kọ́ra tó ti pọ̀ wọ́n ní yàrá lè dínà àwọn ọmọ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin tẹ̀ ṣe tèmi yóò àkókò ẹ má ṣe nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí wọn náà pè ní pípé tí yóò farabalẹ̀ gbàgbọ́ yóò rọ̀ ibi tí mùsíbà wà tí mùsíbà wà tí yóò tún ti látẹ̀rẹ̀ mọ́ àmì àtẹ̀mọ́ra kún ìdí ìbẹ tẹ́lẹ̀ òun ni kó jẹ́ pé ojú dání tó ń pè sákèsí fi wo ohun tó ń pè sí ó yàtọ̀ tójú tí wọ́n fi wò ó bẹ́ẹ̀ àìdáàsì náà ń pe pátákéèsì pé kó jìnnà sí tó wọn ò pé kò sí tó burú bẹ́ẹ̀ pé kí ló bá dì nìyẹn ibi tí wàhálà ti ti máa bẹ̀rẹ̀ ni ìyẹn náà ń pè ní shikok ìyapa ẹnu kí wọn ò pé funfun ni kó wọn ò pé dúdú ni tó bá ti di wípé ẹ wá fà títí títí títí tí ẹ wá ké sẹ́ni kẹta pé wá wo kọ́lọ̀ kínní tó fi lè jáde sọ́dọ̀ ẹni kẹta wàhálà ètò ti ń yẹ fún nìyẹn. láti mọ̀ sí faradà. ẹlẹ́ẹ̀karùn-ún táwọn bùkátà lọ́dọ̀ ọkùnrin síyàwó ẹ̀ òun ni kó máa kọ́ ní tó bá dọ̀nà yàn láti kọ́ nínú ẹ̀sìn Islam ó sì máa lè jìnnà sí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run náà ló sì máa lè jìnnà sí si tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ kó sì máa wá bíyàwó òun ó sì máa nífẹ̀ẹ́ sìn pẹ̀lú máa ní tí bá fẹ́ yóò ṣèkùn nínú tó lè ti ṣe lójú kòrò ẹ̀sìn yóò jẹ́ kó máa lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ ó lè fún wọn ó lè yóò máa fọkọ̀ bí wọn lọ tó bá jẹ́ nítorí ọ̀nà kó lọ́kọ̀ yóò lọ gbé wọn kúrò mbẹ́ nígbà tí wọ́n bá kúrò mbẹ́ yóò kọ́ àwọn ọmọ wọn lọ yóò kọ́ àwọn ọmọ wọn lọ pẹ̀lú wọn gbogbo tí ó sáà mú nǹkan yẹn wù wọn òun náà ni wọ́n máa ṣe yóò mọ ọ lè mọ ọlọ́mbàrò lọ́rọ̀ ó lè mọ sọ wípé àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn àwọn padà ṣe competition kan tó sùn bá parí ẹni tó bá sì gbà wọn béèrè tó ń béèrè yóò lẹ́bùn ìbá àti pé nǹkan kékeré kan nínú nǹkan tó ti ní tẹ́lẹ̀ ìbá àti bóyá ẹ̀ka ẹ̀ bóyá àgbọ̀wọ́ kékeré nǹkan kódà tó ti ní ètò dájú bẹ́ẹ̀ lọ yóò tún wù lórí. ọlọ́run bá sùn fáràn ọ̀tàn án lá. ó ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa kíyèsára yín àtàwọn fámìlì yín kẹ́ ẹ má ọlọ́run kẹ́ ẹ má ọlọ́run ní pátó máyà kẹfà bẹ́ẹ̀ tí mójú tó ra yín náà lẹ́ mójú táwọn ẹbí yín ìyàwó yín náà àtọmọ yín náà sì lẹ́bí yín tó súnmọ́ yín jù ẹbí kékeré tí ò tọ́wọ́n bá fẹ̀ lójú ó sọ pé àṣírọ́ tó kún mọ̀lẹ́bí tó tó kẹjú nìyẹn. àìmọye wa lónìí náà lè máa tọ́ka sí pẹ̀lú ẹ̀sìn ìyẹn ò tẹ̀lé ìdíbà ń gbójú sókè à ń kà tí wọn ò lè tọ́ka síyàwó wa pẹ̀lú ẹ̀sìn wọn ò lè tọ́ka sọ́mọ wa pẹ̀lú ẹ̀sìn kí wọ́n ọmọ alágbájá nìyẹn bí wọ́n á ń torí òkú kẹrin kẹrin. wọ́n sọ pé rárá kò lè jọmọ ọmọ ẹ̀ náà sì ó wà pẹ̀lú àfa ó wà pẹ̀lú etí ìsàfà ó wà pẹ̀lú oníṣòwò ó wà náà ọmọkùnrin tá a bí ó wà náà ọmọkùnrin ọmọbìnrin tá a bí kí ni ó fà àwọn ọmọ ẹlẹ́bọ ò rí àwọn ọmọ ẹlẹ́bọ àwọn ilé àfa mélòó lórí bẹ́ẹ̀ ilé ìnáwó mélòó lórí bẹ́ẹ̀ ó kàn kù síbi wípé wọ́n máa ń jẹ ìnáwó ń bẹ̀ ẹ sáwọ́ ẹnìkan ẹ wọ́kùnrin kan inú ẹ̀lẹ́ ti ti ráàyè máa ràn lọ́wọ́ ẹ lè fi wọ́n pa ẹ̀sìn wọn ò ní sọ báwọn ọ̀nà tó ní wọ́n ti fi wọ́n sípò apàṣẹ àtẹnudọ́nà sọ̀rọ̀ ẹ̀sìn ìwúkú ìwú ìfáwọn èèyàn àti ìdákùdá wọn sì dáadẹ̀ sínú ẹ̀sìn irú ẹ̀ ló wọ́pọ̀ láwùjọ ilẹ̀ Yorùbá yìí bẹ́ẹ̀ náà ìnáwó jámì lóòrù bẹ́ẹ̀ ni ìnáwó àdúgbò bẹ́ẹ̀ náà ni ló pọ̀ jù. torí kò sí kọ́lífù yẹn bẹ̀ mọ́ à ń dáhùn kan ṣe àpọ̀mọ́ sí ìyá àpé aya sí i àwọn tí ń bẹ lábẹ́ ìkápá wa sí ìsọmọ sí ìsàyà àpè sí i wọ́n mọ̀ wá sọ kí wọ́n náà lọ àrìkí àmọ̀ kíákíá tọ́ba tí wọ́n lọ àrìkí àmọ̀ wọ́n yìí fún àwọn àrìmí ìgbìyànjú wọ́n àwọn nígbà nígbà ayédájú náà gbogbo yẹn. wọ́n mo rí mo rí olówó kan èrè olówó yẹn sójú o mo rí ààyè tó fi lẹ̀ sáyé subhanallah wàlá hawla wàlá quwwata illa billah wọ́n ló ti kú ní nǹkan tó tó bíi ogún ọdún sẹ́yìn òun ti ń ṣe láyé ẹ̀ tí ń fowó ẹ̀ ṣe lójú ọ̀nà tọ́lọ́run àti wọn bá fi kún lókù wọn yọ kankan kó ń bẹ wọn yọ kankan kúrò ń bẹ òun rọrọ owó tó ní tó fi sáyé wọn ìnvẹsì ẹ kò parun àwọn ọmọ ẹ náà tún wá tó lówó wọn á pa gbogbo ẹ pọ wọn wá ní ìsìn gbogbo mùsàdá àti gbogbo ọ̀nà lọ́wọ́ táwọn máa ń ṣe èyí tí bàbá wọn ń ṣe ìdáhùn náà tó fi kún wọn wá ní ìsìn èyí tí ọba dé èyí tí ọba délẹ̀ ìfàkọ̀ ọ̀rọ̀ wòlíì ìdúgbò sọ̀fẹ́ nìyẹn bóyá tó ọba wá jọ ọmọ

wọ́n wà ní sọ pé lọ wọlé tó ti wà ń bẹ̀ submit your paper ó parí mo sọ tó wà sọ. èyí tó fi ẹnu pátá ẹ̀wọ̀n ti kàn wọ́n kàn àwọn kan ń ṣe bẹ́ẹ̀ onípọ̀jọ kàná ni láwùjọ tá wà yín náà ọlọ́run sanwó lẹ́sàn-án rẹ̀. ìbáwọ̀ kan lójú ni wọ́n sọ wípé ó sọ bóun sì ti ń wòye lọ yìí ọjọ́ lè má tún kàmá tó ń kó láyé lè jókòó ní kalẹ̀ so ànábì lé léyìn ojúkọ̀ jù òjútọ̀ náà ti sọ̀rọ̀ pé léyìn ojúkọ̀ jù orí sẹ́mọ̀ lè dá méjì kan lẹ̀ ó tún jù inú inú wọn bẹ láyé láyé náà lásìkò yìí náà ṣùgbọ́n kò a láti máa ṣàkíyèsí àwọn ẹbí wa àwọn ọmọ wa kó jẹ́ pé níta bá ń ṣe wọ́n mọ̀ bá wa ṣe wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tá a mọ́ níta bá débẹ̀ nìyẹn irun kíkí tóbi ní ìbá tètè kanjú kúrò láyé opportunity ńlá ni báwọn mẹ́ẹ̀ torí tipátipá ni wọ́n rí sí ìmúni pàpámára pé ojú láti wá lélẹ́yìn àwọn ọmọ tí kì í sọ ọmọ tí ò sì bàlágà nígbà tó fi ń bá kó láyé tán wọn ń sọ àwọn tó yìí báyìí. ẹlẹ́ẹ̀kẹfà nínú táǹbù káàkà lọ́dọ̀ ọkùnrin sí àwọ̀ ẹ̀ ó ní ìfararora eré àtàwọn àwàdà ètí ò tako ṣẹ̀ríà Islam tí ó sì mú ìpáǹlé ìpáǹlé lọ́wọ́ tí ò ní jẹ́ pé náà àwàdà náà lẹ́sìn múra yín bìsọ́kàn níjọ́ mi ti ń sọ̀rọ̀ tẹ́wàá sọ báyìí tí ó sì mọ wà lọ́kàn à ń láti mọ ọ̀sà tẹ̀lé táwọ̀dà ní ìtàǹtì náà yàtọ̀ sọ́kọ àtìyàwó sẹ́yìn pé àwọn ohun tí ń kà ọjọ́ kan sí. ẹ àwọn ẹbí sẹ́lómi ọmọ ọwọ́ ọ̀nà ọmọ ya rẹ̀ sí pé lọ sọ ara ẹ̀mí ò wà wàdà bẹ́ẹ̀ yẹn lọ sọ ara ẹ̀mí tí ẹ láì tún pa sí wàdà ń jọ mi irú irú rẹ̀ gangan yóò sì dìjà. àwàdà táwọn ṣe pẹ̀lú ìyàwó wa ká máa kíyèsí ahọ́n bẹ́ẹ̀ náà ni eré ká máa bá wọn ṣe. ọlọ́run bá sọ̀hánà o ó nínú àmì òun tó ti ń jọ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín òun ni wípé òun dá obìnrin lára yín ó dá ọkùnrin látara ìfẹ́ ó dá obìnrin látara ọkùnrin ọ̀jọ̀gbọ́n kan náà nínú náà ó ní ìlú fi jẹ́ pé obìnrin lọkùnrin obìnrin ọkùnrin jù láyé ẹ̀ àwọn ọkùnrin rìsọ́bìsì ilẹ̀ láti ti dá wa ṣùgbọ́n ọkùnrin àwọn obìnrin nítorí ọ̀tá rẹ̀ láti dà. nínú àwọn àkíyèsí yẹn èèyàn lọ́sùn máa ń sọ fún wa pé nínú àmì tó fi ń jọ́ lọ́sẹ̀ kì mọ̀ ni pé òun mọ́bìnrin jáde ọ̀tara ni kí o ti ṣe nítorí kẹ́ ẹ lè máa sinmi síbẹ̀ ìsinmi yẹn ó wà sí tó àti wà kíkà nígbà tá a bá ṣe wàhálà lọ tá wọlé ẹni tó níyàwó tó bá jẹ́ pé ètò ìsìláàmù la bá ń tẹ̀lé bí ò bá lówó tí ò rọrọ̀ ń gbádùn ayé tó bá jẹ́ pé ní ètò tá ń ka yìí ti ń lọ bẹ́ẹ̀ kò tí ì yín gẹ́ o ń gbádùn ayé ẹ má fi wé àpọ̀n rárá onú àyè àpọ̀nfẹ́ ya múra ẹ ẹ sì gbádùn òótọ́ ọ̀rọ̀ tó wà lẹ́mìí tètò ìbá ń lọ báyìí ẹ má sì sá fún ákídùn nìkan. ẹ má sàkùn ètò ọlọ́run ni ẹ bá gbọ́ yé ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam àjọ máa ń ti rọrùn wọn pé táwa ti dẹ́sí bá àti àwọn kí ni àwọn ọmọ ti mọ sì máa béèrè kí ni àwọn ìbéèrè dání kí ni àwọn ìtàkùn lè máa ṣe àtúntẹ̀ wọn gbọ́ ojúṣe yẹn dáadáa sí i bẹ́ẹ̀ obìnrin náà máa ń béèrè lára wọn. ha kẹ́ ẹ̀ lè máa sinmi síbẹ̀ tó bá gbé láwà ní kalẹ̀ síbi tó dáa bàbá jẹ sí ìwé láwà ní. tàbí kó fọ bọ̀ fagbádá kọ́ni tó dáa tó bá jẹ sí ìwé àgbádá. kó jẹ́ pé bọ́lá oúnjẹ tó wà ń lẹ̀ bí òun láìpẹ́ dáadáa tó tàbí ìgbà tó jẹ́ ó sàkóra pé oúnjẹ yìí kò lọ yóò tún máa tètè bèrè pé kí tóun kí n tún bá yín ṣe. èmi tó bá ti sọ̀rọ̀ ó tún mọ gbọ́ àbí kí n bá yín ṣe kinní yìí ọkọ ọdọ alẹ ìwà ẹmu ilé iná ara tẹ náà balẹ̀ wọn náà wù wípé ẹnìkejì ń bẹ lọ́dọ̀ ẹ ó yàtọ̀ sẹ́ni tó jẹ pé ọ̀sẹ̀ kan tètè ń kèsì ìgbálẹ̀ ẹnu yàrá kò sẹ́ni tó bá gbà lìtàkùn ló ha kan náà nínú yẹn ó lọ́nà sọ pé lìtàkùn ló máa hà kẹ́ ẹ máa sinmi síbẹ̀ lọ́wọ́ torí náà tí májèmú yẹn bá ti yin gẹ fún bí kan tàbí kejì inú bí máa ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọmọ ènìyàn mùsíbà ti dé nìyẹn ètò tọ́lọ́run kọ́ ló yí padà. ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹfà àmì ìkeje òun ni kó máa jáde pẹ̀lú ìyàwó ẹ lọ sọ́dọ̀ ẹbí wọn àbẹ́bí tiẹ̀ àbọ̀ rẹ àbí àwọn ìyàwó ọ̀rẹ́ rẹ lẹ́yìn ìgbà tẹ́ bá ti gbà yọ̀ǹda àbí bò míì tó yàtọ̀ sí wo bí tá bí kẹ́ ẹ lọ sí ibi táwọn òkè ńláńlá wà kẹ́ ẹ lọ síbi tí àwọn odò wà kẹ́ ẹ máa wà wọn ìran wíwò ètò bá ṣẹlẹ̀ ìsìlámù yẹn kẹ́ ẹ fi fàájì kẹ́ ẹ gbóúnjẹ lọ́wọ́ kẹ́ ẹ mu tíì ń bẹ fi padà wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó o bá ti ráàyè lọ bóyá ọ̀dọ̀ ẹbí wọn àbí ọ̀dọ̀ ẹbí tiẹ̀ kò fún àti lọ láwọn àsìkò kan tó bá jẹ́ pé òun náà ló béèrè pé òun ti rí lágbájá ti pẹ́ tàbí inú ẹbí tẹ obìnrin míì inú obìnrin rẹ yóò tún máa dá akọ pé inú ẹbí tiẹ gẹ́gẹ́ yàtọ̀ sẹ́bí tiẹ pé àwọn ọmọ ti rí dáàdì ti pẹ́ àmọ̀ ti lọ́dọ̀ dáàdì ti pẹ́ ìgbà ọlẹ́sìn lọ kí wọn obìnrin yóò tún máa rán ọkọ̀ ẹ̀ létí yẹn torí iṣẹ́ tiẹ̀ òfin láàyè òkòtẹ́ ìlú ara tí obìnrin wà fún mi yẹn yóò tún mọ̀ pé obìnrin rẹ lélẹ́yìí ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni kéèyàn ó jẹ́ kí owó kó mọ níwọ̀ntúnwọ̀nsì kò sì gbọ́dọ̀ náà lòwú la ìyẹn ọkùnrin tó bá fi wá ga jù yóò bà kan jẹ́ kò gbọ́dọ̀ náà lòwú la ọ ò gbọ́dọ̀ bá débi wípé ẹ ẹ ṣé ń tí wọ́n á bèrè pé bó lọkùnrin yẹn jẹ́ yóò kàn máa rò pé bóyá èèyàn sọ̀rọ̀ àbò òun ti ní bèrè ẹni tó mọ̀ ó bèrè bó ti jẹ́ kí obìnrin kìí ṣe kìí ṣe omi táwọn gbé falẹ̀ jù kìí sì ṣe oúnjẹ táwọn gbé falẹ̀ jù sòye tó jẹ́ pé òun àtàwọn àlejò ló mọ̀ ẹgbẹ́ òkè àwọn ènìyàn kankan gbogbo nǹkan tí òbíjú mu ẹ̀tọ́ ti ẹ̀ ló yẹ kó ti bá ti nínú Islam gangan obìnrin rẹ kọ́ ló mọ̀ sáfà àwọn àlejò kìí ṣe ìyàwó ẹ̀ obìnrin ẹ̀ ló pèsè jíjẹ mímu wọ́n ló sáfà àwọn àlejò ẹni tí ò bá mọ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ rí kótó olùtọ́ fẹ́ra wọn wọ́n lè má mà tó fi láyé tọ́ kó wà nù hijab ó wà nù ibi táwọn obìnrin ti wà nínú ilé ọ̀rẹ́ rẹ ibi tí ààyè dúdú tó jáyè àwọn obìnrin ni tó bá sáàbù oúnjẹ kì í ṣe ibi tí ẹ wà sáàbù wọ́n ti sáàbù kì í nígbà tó ọkọ ní sòwúgbà àwọn nǹkan tí islam ń là kalẹ̀ ẹ àlègbọ́n àlègbọ́n bí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá wa. ẹlẹ́kẹsàn-án nínú nǹkan àbúkátà lọ́dọ̀ ọkọ òun ni kó máa ṣe déédéé láàrin àwọn ìyàwó ẹ̀ níbi àwọn nǹkan tá a bá fẹ́ kó máa ṣe fún un tá ń kà látẹ̀ bó ti ń ṣe fún ìyàwó àkọ́kọ́ yẹn náà ni kó máa ṣe fún kejì tó bá pé méjì kó máa ṣe bẹ́ẹ̀ fún kẹta náà tó bá pé mẹ́ta ọlọ́run sọ pé di màrú gbàgbára bá ti mọ bí agbára bá ti mọ. àfi níbi tọkàn tipa ẹnìkan ò ká àfọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nígbà náà ó fi ní ìrùn pamọ́ sínú ọkàn rẹ torí pé àwọn nǹkan tá à ń sọ pé wọ́n máa ṣe wọ́n máa ṣe jura wọn lọ. ẹnìkan ìfẹ́ rẹ̀ ó sì nílẹ̀ lọ́kàn rẹ jẹ́ nìkan lọ kò sẹ́ni tó lè tapélé yìí ṣùgbọ́n ò gbọ́dọ̀ fi eléyìí hàn síta ó sì gbọ́dọ̀ ṣèṣe bẹ́ẹ̀. èyí tó bá sanra ó ṣe é ṣe kó jẹ́ ká sọ ọ̀pá méje ló lè tó wọn ìró àti bùbá tàbí kaba ọ̀pá méje tó gbà yẹn kò sábò sí ibi pé kí ẹni tó tẹ́rẹ́ kó gbọ̀pá mẹ́rin tẹ̀ tó tó wọn kò sábò sí ibẹ̀ nítorí pé tí ó tó wọ̀ ńlá ní ọ̀rán náà ni òun wọ́n fún wa. wọ́n tí ó náà sọ pé ọ̀pá márùn lélẹ́ yìí ló ọ̀pá méjì ló ìyẹn náà ni nígbà tó bá fún ẹni tí ó jẹ́ pọ̀pá márùn ní òtò ń lò ní méjì náà tó ń fún méjì míì ń gan ni ò ti sí déédéé bóyá ọjọ́ méjì méjì bóyá mẹ́ta mẹ́ta kì í sì sábà ju mẹ́ta lọ àfi tó bá jẹ́ péyàn fẹ́yàwó tuntun lèyìn olùjọ́ méje lọ́dọ̀ rẹ̀ tó bá jẹ́ fọmọ gẹ́ni èyí wà padà sí léyìn ọ̀sẹ̀ ń pin tẹ́lẹ̀ tó bá jẹ́ ká délé bọ̀ ni yóò lọ́jọ́ mẹ́ta kó tó padà sí bí ṣe máa ń pin tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn ẹlẹ́ẹ̀kẹwàá òun èyí tó jọmọ́ ọ̀rọ̀ ọkọ àtìyàwó méjèèjì òun kí wọ́n máa sọ àṣírí ihun tó jẹ́ pé ọlọ́run wà nìkan lórí láàrin ara wọn. dípò bẹ́ẹ̀ kẹyà àtúká torípa nàbí sallallahu alaihi wasallam ó lẹ́yìn tó burú fún jù lọ́dọ̀ gbọ́dọ̀ kíáàmà níbùdé sí òun lẹ́yìn tó jẹ́ pé ó rí ìyàwó rẹ̀ tán ló bá bẹ̀rẹ̀ sí sọ pa ẹ̀ ní ó wà nù àwọn nǹkan tó jẹ́ pé. àṣírí èèyàn tó pamọ́ ni tó ń lò kẹ̀kẹ́ nìkejì náà. téèyàn sì lè máa mọ̀ àgbà bẹ́ẹ̀ òbí fẹ́ nínú ìṣẹ̀dá ìsìlámù yẹn náà dára ìwé padà nítorí ẹ̀. bẹ́ẹ̀ mo rí pé kò níbi tọkùnrin náà gbà wọlé lára ẹ̀ tí wọ́n sì sárúmọ jẹ fún un ńlá àṣà táwọn Yorùbá ń dá ńgbà kan àṣà yẹn kì í sàkà burúkú tí wọ́n pè ní wọ́n pààrọ̀ kò lọ síbi tí wọ́n ti fẹ́yàwó wọ́n pàrokò lọ síbi tí wọ́n ti fẹ́ ìyàwó àrokò yẹn lè da ó sì lè dá àrokò tí ò da àrokò yẹn lè dùn wọ́n nú nílé àná ó sì lè bà wọ́n nú jẹ́ wọ́n mọ bí wọ́n ti ṣe àwọn kankan ni wọ́n fi ránṣẹ́ síbi tí wọ́n ti fẹ́ ìyàwó táwọn kan bá rí wọ́n yà á gbé síra wọn wọ́n yà á gbé tó ẹ̀mọ́ ẹ̀mọ́ dúpẹ́ fọlọ́run ẹ̀mọ́ dúpẹ́ fọlọ́run bó ti rí bó ti yẹ kó rí náà lórí ẹ̀ńtọ́ ọmọ àwọn wọn bá mọ̀ wọn dáadáa nígbà míì àròpọ̀ náà wọ́n kà wọ́n sẹ́ yóò mọ̀ túmọ̀ sí pé kí wọ́n á mú nǹkan wọn pé kì í ṣe ẹni yẹn o wọn ò ní pàṣẹ ta ni Yorùbá ń pè ní àròpọ̀ ṣùgbọ́n kí wọ́n sọ wípé a ah, tọ́lá pàṣẹ síta kan ìwà nípìnlẹ̀ gangan nínú nínú ìfẹ́yàwó ló tiẹ̀ ká ń sọ èyí bá ń bẹ lọ́dọ̀ ọmọbìnrin yẹn tí òfin ní jẹ́ pé ńlẹ̀ bá fẹ́ tán lẹ́nu ọ̀rọ̀ náà àti dá padà lápèjúwe bóyá bí ojú ẹnìkan ló rẹwà ìṣẹ̀rẹ́ ìsìlámù sọ pé kó wo gbọ́ rẹ̀ kódà tó bá bọ́jà ìbáàbò ẹ̀ ìṣẹ̀rẹ́ ìsìlámù gbọ́ lẹ́yà tí ó gbọ́ ara obìnrin láì sí jẹ́ pé oní akídù òfẹ́ ojú ọwọ́ bó ti ṣe sanra sí bó ti ṣe tẹ́rẹ́ sí iná ló lè wò yóò sì wọ sán gbogbo ìgbà náà ṣùgbọ́n pàtó ló tó lè gbogbo ara ìgbà tó bá dé ìyàwó rẹ̀ tán tó bá wáyé pé nǹkan kan bẹ tó yẹ pé tó ọba rí yóò bá ọ lójú ẹ̀rẹ̀ kan ti sọ fún ọ tẹ́lẹ̀ pé ibi ojú rẹ̀ nìkan ló fáyìn o nǹkan báyìí bẹ lára ẹ̀ o tọ́ba sọ pé kò sí nǹkan kan mọ̀ fẹ̀sí lẹ́sìn tó yẹ pé gan ọlọ́run pé lágbára ọlọ́run kò ní sí ọ̀nà ìwọ́n tó jẹ́ pé ńgbà tẹ́ bá délé tán lọ́wọ́ lọ́wọ́ àkọ́kọ́ fún gbogbo èèyàn bí a ẹ̀rí sí lórí eléyìí ò bá

tẹ wà ní lab àbí àbí tẹ wà ní tẹ fáwọn olùgbogbo nǹkan lẹ́nu wọn fi hàn yìí débi pé ọmọ fi gbogbo ìhò wa àti tí ń bẹ nínú òògùn wọn gé hàn yìí bẹ́ẹ̀ ni làwọn afárá ti tú gbogbo ìbílẹ̀ débi pé òórùn ara a máa jẹ́ kéèyàn kọ obìnrin òórùn ara yẹn sì ní a máa wà natural kí èsì pé tún kò wẹ̀ àwọn àfihàn tí wọn tún ta nìyẹn tí ò bá láìpẹ́ náà. yá àánú nígbà tí òṣìṣẹ́ bá ń pàrọ̀ kò bọ́ sí sọ̀rọ̀ ara rẹ kí ní kíkó bá tẹ̀ ẹ̀jẹ̀ tán kò tún á lè dà kà. ẹlẹ́ ẹ̀ àbí sọ àdìsí yẹn láti fi pè á sákèésí nínú àdìsí pẹ́pẹ́ yìí náà Muslim kò ló gbà wá. nínú àkíyèsí tó jẹ́ tọ̀dọ̀ àwọn obìnrin táàmù díẹ̀ náà ló náà. o àkọ́kọ́ ń bẹ̀ oníkẹ́mọ̀ ẹ̀sẹ̀ láti ọkọ àti ọkọ yìí gẹ́gbẹ́ ti sọ níbẹ̀ ìrọ̀rùn lẹ́ẹ̀kan kò ní ibi ibi tọ́rọ̀ ti kò tẹ́lẹ̀ nìkan tíṣẹ̀rẹ́ àtàwọn ti kò tẹ́lẹ̀ ni pé àfi tí wọ́n bá kọ obìnrin láti lè gbọ́dọ̀ wọn fẹ́ ni òun ní gbọ́dọ̀ fẹ́ gbogbo tíra ẹ̀sìn pátápátá fẹ́ kẹrí kẹ́ yẹ̀wò yóò sọ wípé àtọ́wá tó ìmọ̀tìlákọ̀ títẹ̀lé pọ́ńbélé àfi bá ní oṣù tọ́rọ̀ fẹ́ àbúkọ aláṣẹkọ ojú ìtọ́nà fẹ́ jù sílẹ̀ ìbẹ̀lẹ̀ àti ráwọ̀ kan tó kọ pé jàǹbá bẹ̀rẹ̀ ti ń tóbi jù èmi ò rí tó gbélé ọkọ náà ló ti pẹ̀lẹ̀ ọkọ tó yẹ kó sí ìyàwó ìlú kòrò yóò sì jẹ tí ó máa lo tí ó máa lo jàǹbá àti bojú rẹ̀ òun yóò sọ pé kí ní tóbi ní kí n borí ti ń tóbi jù obìnrin náà ah, ti jẹ́ ní ọlọ́run àwọn pé àtẹ́lẹ́yìn tẹ̀ sọkọ lẹ́yìn àtẹ̀tẹ̀ náà kí wọ́n ń tẹ̀lé síwájú. a se gbọ́dọ̀ máa tẹ̀lé ọlọ́run bá subhanahu wa ta'ala ń ló fi irú yẹn sí ọ̀dọ̀ ọkùnrin ibi tọ́lọ́run ti fẹ́ ká sí nìyẹn gbogbo arábì ó ní kan nígbà tí ó máa ṣe kó máa sọ̀sọ́ kọ́kọ́ eléyìí ṣe pàtàkì pọ̀ torí pé àtibára ẹni gbé pẹ̀lú ayọ̀ ó ní nǹkan ṣe pẹ̀lú iná ó ní nǹkan ṣe pẹ̀lú ṣíṣe ọ̀gbà tó bẹ̀rẹ̀ bá lọ́kọ̀ ká ló yẹ kó ni wọ́n ń ṣẹlẹ̀ àtòkìjẹ́ rẹ̀ ni wọ́n ń ṣẹlẹ̀ nísìn. wọ́n sòkè wọ́n sòkè nígbà tí ọkọ wọ́n ò wọ́n fi dà wọ́n àwọn tí ò ní asẹ́ǹtì tí wọ́n fi dà wọ́n láwọn sì fi kó bá wọn. wọ́n wá ìyá ọlọ́run tàjọ fúnra wọn tẹ́lá wá dọ́dọ̀ ọkọ̀ tán gbogbo jáde ń yóò bá náà lọ́wọ́ ti di mẹ́yọ̀ gbogbo òun lẹ́nu rí àfi nígbà tó wà lọ́mọdé wọn àgbọ̀rọ̀ bá ṣeré ń báyà rẹ̀ tó ti bí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ya yẹ̀yẹ́ tó fẹ́ wọn àgbọ̀rọ̀ bá ṣeré ń báyà rẹ̀ yóò gbà wọn lọ́wọ́ sọ̀rọ̀ tó bá ti bímọ nǹkan tán kó parí ní gbangba àká ní gbangba àká náà ni ó ti fọmọ lọ́mọ. àwọn abẹ́rẹ́ yìí pé kí ni ìyàtọ̀ tó fi ń dáàbò wọn kì í lọ́mọ ibi tó fi dáàbò wọn nìsín. ṣé bí nǹkan náà ló ti lẹ́lẹ̀

ó ń bẹ nínú ọkùnrin míì tuntun tó kórìíra ìyàwó ẹ̀ tí òun yẹn jẹ ó lè má lè sọ́ta. ẹlòmíì sì ń sọ́ta níbi tí ìyàwó níbi tí òde sì gbọ́ ìyàwó gan. gbogbo àwọn nǹkan tó yẹ kó lò bóyá títí ni bóyá fọwọ́ ni bóyá tẹsẹ̀ ni kó máa lò ọkọ rẹ nínú ọkọ rẹ. ẹ wá lọ kí èsì gbogbo àwọn nǹkan tẹ́ tó má dábàá àwọn ti ṣe àwọn ti ṣe àwọn ta àwọn ta gbogbo yẹn àwọn ni wọn lé àwọn ọkọ̀ dà síta ẹ̀wẹ́ lómi lọ kábàbá lọ́dún ní ìtàn ẹ̀ tún sàkíkọ́ ẹ̀ máa bínú àwọn obìnrin míì sì ni wọn ma nínú ilé ile lè jáde iná ni abisọ́lẹ̀ ni pé bá ti rí àwọn òtí kí ẹ ó ní bóbú yẹn ti handle ẹni ló bá kó lébà yìí kò ní múra tán lọ́rọ̀ tẹ bá ní program yìí láti sọ fún ti fẹ́ bẹ bá fẹ́ lọ lágbo mẹ́wàá ìfàkọ́fà gbo mẹ́jọ lẹ lọ torí kò ní ìyàwó ẹ lẹ́dọ̀rọ̀ bóbú yẹn ti handle ẹni àwọn nǹkan yẹn ń bẹ lọ́dọ̀ obìnrin wọ́n mọ̀ lọ́nà tí ròyìn wọn pọ̀ láwọn ète bẹ́ẹ̀ àwọn ète ìtọ́lọ̀ ń fẹ́ tó bá ṣeré àwọn tí ń fẹ́ tí ò bá ṣeré àṣìlámù ń nínú ẹ̀ bákan náà ó ní kí obìnrin ó wà nílé ọkọ ìyẹn nípìnlẹ̀ kó máa gbé bẹ̀ kó máa ṣiṣẹ́ ń bẹ̀ nínú ilé ọkọ gangan tó jẹ́ pé ibẹ̀ ni ó máa ibẹ̀ ni ó ti máa ibẹ̀ ni ó máa gbé ibẹ̀ ni ó máa ti máa ṣiṣẹ́ ọkọ rẹ̀ ọmọ rẹ̀ inú ilé ọkọ rẹ̀ ilé iṣẹ́ kan tóbi ni tẹ bá kí ìsáwọn obìnrin tí wọ́n wà ń bẹ̀ wọ́n èyí iṣẹ́ yẹn yẹn ju tán sílẹ̀ fi sú ká tó wá sọ àwọn tí ò sí bẹ̀ ẹkú ẹtí bí ọ̀rọ̀ obìnrin ni obìnrin sì ń bẹ láwùjọ wa ẹbí wọn léèrè àwọn tó wà nílé ọkọ ẹka bí wọn léèrè kán jẹ kán jẹ kó jẹ ṣááhìdù àyà eyewitness kán wá jẹ́rìí sọ̀rọ̀ mi aṣọ tó fẹ́ pọ̀ inú ilé ọkọ tó fẹ́ mójútó iná tí ó dá nǹkan yàtọ̀ sí ìrégbè o tí èsì tó ń bẹ ní àwọn tó ń ṣèrégbè bó bá ti yanjú ẹ̀ tán ẹni yóò ti rẹra àwọn iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi ń mú ire nìyẹn ọlọ́run apàṣẹ rẹ̀ gangan ni wípé inú ilé ọkọ yìí ni kẹ́ ẹ wà ọ̀làjú burúkú ló dé inú gbogbo wájà síta ní òṣìṣẹ́ tó bàbá òrà yìí ọmọ náà tó fi dórí àwọn oníkéwù akéékéékéé àárọ̀ náà wá kọ́ àti wọn wà pàṣẹ kọ́ náà wà. ìyá mi náà tó láǹfààní àti kọ́ ọmọ níwọ̀nba kò rọ́mọ kọ́ ọmọ ọlọ́mọ ní ṣe wàhálà lé lórí ibi tó náà wà ìjọba dẹ̀ ti tẹ̀sí fún níbẹ̀ ni bóyá secondary school ni bóyá primary school ni ìjọba sọ fún bẹ́ẹ̀ pé kò ṣe ni kò lágbára àti ṣe tó fẹ́. àbá kan nínú àwọn ọ̀rẹ́ mi yóò ń kọ́ ọmọ ní primary school nǹkan ni kó kọ́ ọmọ ó ní òun lè kọ́ wọn tán lọ́sẹ̀ kan kódà tó ń bá fẹ́ kọ́ wọn tán kọ́sẹ̀ kan tó parí gbogbo ẹ̀ pátápátá òun kọ́ wọn tán ìwọ́n àwòrán torí ọlọ́run nínú arábìkì àti islamic ṣé n tí wọn mọ ẹsẹ náà lè tó fi jẹ ìgbà ọ̀tún làwọn dókítà náà dá àpá wa wọn the same thing ní yunifásitì wọn ṣe ní àdéhùn yunifásitì mẹ́rin lọ́rùn. ìǹtọ́ wà nínú ojú pé sílábọ̀sì lélẹ́yìí wọn làwọn bá a ah, ṣé kì í ṣe owó àràmù làwọn ọ̀gá mi báyìí. wọ́n kó nǹkan yóò dún sáà kọ̀mọ́tán lọ́sẹ̀ méjì lọ sáńtẹ̀ rí sí mẹ́ta kan torí pé kò sí pìlẹ̀ yẹn lọ́dọ̀ kò sẹ́ni tó ń bùtù tó wọn ìpìlẹ̀ yẹn tọ́mọ́tì lè gbẹ́kọ̀ọ́ yẹn kò sí bẹ́ẹ̀ bá lọ sí mẹ́sẹ̀ ìdọ́rin bó ṣe rí mo sọ fún yín yẹn. nígbà tí mi wà ní ilé kéwú tí mo jìnnà sí ibi jẹ́ kéwú gangan lọ́sí ilé kéwú náà la wà àwọn ọmọ ẹgbẹ́ ìsẹ̀tún máa wá ké lọ́dọ̀ sí mi. kíra tí wọ́n fẹ́ kà ní yunifásitì àwọn tó ń ṣe arabic wọn mọ àwọn tó ń ṣe arabic kò mọ àpamọ́ tó gbalẹ̀ kéwú kọjá. àáfẹ̀ wa kọ́ wọn àwọn ọmọ bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ àwọn tó ṣe islamic tí èdè pé wọ́n yálé kéwú kì í ṣe islamic wọ́n ṣe nítorí ó bọ̀rọ̀ ló ń bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ bàbá tó ṣe islamic kò bá lè ké kọjá kì í ṣe islamic kì í ṣe islamic study ló ṣe. torí pé kò sáwọn èèyàn tí wọ́n mójútó àwọn ọmọ yìí bàbá ò dára yìí ìyá ò ráyè ẹni tẹ́ ẹ gbà pé yóò mọ̀ ọkọ wọn tó náà bá ti rí tẹ̀tẹ̀ ń lọ nìyẹn gbà tó lórí kan sì kan ló a sì ń kẹ́kọ̀ọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ wa ń láwọn ẹ̀kọ́ ilé ìta pè lẹ́kọ̀ọ́ tá a dójúlé tó jẹ́ tayé ẹ̀kọ́ ìsìn ọlọ́run bá ìkẹ́ àwọn ọkọ máa wọn lọ́wọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n lè máa wọ́ọ̀kì wọ́n lè máa jíwọ́ lákàtà lákàtà lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n lè máa ta àwọn ẹ̀sìn tàbí ẹ̀ pa wọ́n lọ orí tí wọ́n fẹ́ ká dìbò fáwọn nìkan yóò sì wọlé sórí ilé nù àwọn ọlọ́pàá tẹ̀ ń bú yẹn gbọ́dọ̀ ń gba twenty naira lójú ọ̀nà kò dáa lóòótọ́ twenty naira ten naira forty naira èmi ti wà ń bì kan one thousand naira lórí wọn fẹ́ sáyìn yẹn tó wà sáyìn yẹn lábùjá níjọ náà ni láti endorse certificate pé ìwé ẹ̀rí yóò rinlẹ̀ wọ́n register free ẹ̀ endorse ẹ̀ pé wọ́n lè fi wọ́n lè fi wọ́n lè apply fún ó wọ́n sọ iṣẹ́ ẹ̀sán ẹ̀sán báyìí látà àbújá yẹ padà sí ìbàdàn wọ́n lè sọ iṣẹ́ ẹ̀sán fún yín ẹ wá wo èèyàn tó ṣe bẹ́ẹ̀ tó a lè fi wí tó ń tẹ́tẹ́ náà táwọn ọlọ́pàá ń gbà wọ́n lè sọ gbọ́ ẹ̀dá ẹlòmíì ò náwó sọ ẹ̀. mo wá wò yẹ pé síbẹ̀síbẹ̀ náà àlùbáríkà dà ló léde ẹni tó ráyè jáde ló dúró bẹ́ẹ̀ àbẹ́ni tó dúró bẹ́ẹ̀ pé tó kíra wà sí ẹlòmíì ń wí pé àtúntàtọ́mọ ti pọ̀ táyà ti pọ̀ gbọ́dọ̀ ń lọ omi ọ̀tọ́ tó bá rí lọ àtọ́mọ àtàyà ìsílẹ̀ ọ̀sán pé yóò lọ. ẹ wá wọ àwọn èèbó tí wọ́n á fi orílẹ̀-èdè wa ṣe bùgbé ó dáa fún wọn nílùú wọn àyè ibi tó tún wà níbí náà àyè tó tún dáa ni wọ́n yóò sọ̀rọ̀ sí bí ṣùgbọ́n ẹni tó fi bí ilẹ̀ àwọn oníbi tó fi fi bẹ́ẹ̀ lẹ̀ o ibi ò dáa fún ọbọ̀ ń jẹ́ ìyàtọ̀ tó jìnnà síra wọn gidigidi ni. nínú sáà láti máa kíyèsí lọ́dọ̀ àwọn obìnrin ni pé kí wọ́n má jáde nínú ilé tí wọ́n wà ọkọ wọn yẹn àti kó jẹ́ pé pẹ̀lú ìyọ̀dọ̀ ọkọ tó bá sọ wípé ṣe sọ fún mi fẹ́ jáde sọ fẹ́ bá jáde má sọ pé à tí n fi wá ń lé ju ẹbí ya abdulaziz ń dì mí nílé kẹta ní náwó sí wọn nítorí pọ̀ ya abdulaziz ti bó jẹ́lé kẹta ìbá kejì wọ́n fẹ́ ẹ rí i pé Islam jẹ́ kó ti jẹ́ pé gbogbo wa ẹrú sìn Ọlọ́run ni wa àì sì ṣerú ara wa ìyẹn dájú ẹ obìnrin náà sì ṣerú ọkọ ṣùgbọ́n ní ọmọ ọmọ àwọn ìlànà oríire kan wá tí ó dàbí ìgbà tó jẹ́ fẹ́rú ni lè sì ṣerú nítorí kó lè bá sórí rẹ̀ tọ́ bá sọ pé ẹ kí ni ẹ̀gbọ́n nǹkan lẹ́yìn tẹ̀ náà bínú sí torí pé ojú tí wọ́n fi wò yàtọ̀ sójú tó ń fi wò gbogbo nǹkan lẹ́yìn náà bínú sí mo lọ fún mọ́ta lọ́dọ̀ yàgbà àti sinbẹ̀ náà ló tún di pé yàgbà yọ̀ǹda pé a ṣe sùúrù tó wòye ó tó rí kọ̀rẹ́tì ńgbà mi. nínú rẹ̀ òun náà ni wípé kó má ṣe iṣẹ́ ẹ̀ka kó má ṣe iṣẹ́ ẹ̀ka gbogbo ètò tá a bá fìtì sọ́dọ̀ ọlọ́run pátápátá ọlọ́run tó wá pé torí ìmọ̀ nìyẹn já tí obìnrin yóò bá ṣiṣẹ́ ìta tó bá di tó láti láti ṣiṣẹ́ ìta pẹ̀lú ìyọ̀dọ̀ ọkọ ẹ̀ náà ni yóò jẹ́ ṣe sáwù káàtà níta tó dórí ẹ̀kọ́ tá à ń kọ́ ní yunifásitì gan káàkiri káàkiri yunifásitì wa ó yẹ ká náà kí ìsáwọ̀ ọ̀ṣẹ́ táwọn obìnrin yẹn mọ̀ sí ó yẹ káwọn náà fi máa wúru kọ́ọ̀sì táwọn fẹ́ lọ sí. kókó máa di pé nígbà tó lọ́dún mẹ́rin tán àbíjú bẹ́ẹ̀ lọ níwọ̀n àbọ̀ títí ìdìpò náà fẹ́ ṣiṣẹ́ ó rí i pé fi gàgà pẹ̀lú àwọn ọkùnrin àwọn yóò dẹ̀ sọ fún ó sọ fọ́kọ ẹ̀ pé kò sí tó burú bẹ́ẹ̀ àfa èsì sùúrù ni ayé ti ta ọgbọ́n tẹ́yìn mí yẹn ayé ti ta ọgbọ́n tẹ́yìn máa sọ pé tọ́lọ́run kan lẹ́mọ̀ kàtẹ́nì kan létí olóyè àjòkò àrẹ̀ jẹ́ ṣùgbọ́n ẹ̀rọ ìsìn nídùn. tó tó bá sọ̀rọ̀ kan àwọn yòókù egbò lẹ́sẹ̀kẹsẹ̀ ìkílẹ̀ ọ̀rẹ́ àjòkò ọ̀yà kò lọ́bẹ̀ kò ní fẹ́ lẹ́nu ọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni inú ilé ẹ̀ kòtò kò sẹ́ni tí ó mójútó mẹ́ kò sẹ́ni tí ó mójútó òun náà tẹ bá kè sáwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá sẹ́ni tí ò lọ́mọ̀wé ẹlòmíín wá abúlé kan tó ti fẹ́ yàwó nìyí sọ pé yàwó wọn ta wà nílẹ̀ ìmọ̀ àmójú tó nílẹ̀ bẹ́ẹ̀ náà làwọn olówó ńláńláńlá tẹ́ ẹ bá fura bó ṣe wà káàkiri káàkiri nìyẹn tó jẹ́ pé tínú ilé bá fi pa sófo kó o bí ojúṣe obìnrin a jẹ́ pé kò sí married life tó wà successful tó bá ti yàtọ̀ sí bọ́lá wọn ti gbé kàyí ẹ wá máa wò ó ọ̀rọ̀ ìsìláàmù là ń sọ yìí àwọn tí èsì mùsùlùmí wọ́n ń lo nǹkan yìí púpọ̀ tó yẹ pé ìyàwó inú ilé kan délé níyàwó wọn lódì wọn àgbà tó jẹ pé tí wọ́n jẹ tí wọ́n mu ó ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bìlìmọ̀ àrùfù náà sì ní gbàgbára bá ti nà ní àwọn tó jẹ́ pé a lè máa wò pé àwọn ìyàwó eléyìí ò lè ibi tó ga wọn mọ̀ wá